تمزك بأبي لله واتبع لهداه ولا أتك بدعيا لعلك تفلح ودن بكتاب الله والسنن التي أتت يا رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دان لأتك يا وأفصه بذلك دعنا العتك يا هو أفصه الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول الله سبحانه وتعالى ọba tí ó tún ní kí a mọ pàdé ara wa ní àárọ̀ ti ọjọ́ tèní tí í ṣe ọgbọ̀n ọjọ́ nínú oṣù Ramadan Ramadan tó jẹ́ oṣù kẹsàn-án ọdún àwọn ẹlẹ́sìn Islam eléyìí tí jira nabi sallallahu alayhi wa alihi wa sallam tó di 1441 àwa bẹ Ọlọ́hun nínú àánú rẹ̀ ọba tí wọ́n san arúlẹ̀sàn olóore lẹ́yìn ìgbà bá ṣiṣẹ́ nínú àwọn iṣẹ́ tọ́lọ́run pa wá láti àbẹ́ ìtọ́gba orí àwọn ànẹ́bì wa pẹ̀lú ẹ̀mí òun retí ẹ̀san látọ̀dọ̀ ọlọ́run àwa abẹ́ lọ́run nínú àánú rẹ̀ fún gbogbo ẹ̀yin olùkúnlọ́ fún ètò yìí ọlọ́run ọlọ́run mọ̀ yín nípa o ọlọ́run bá wa san yín ní ẹ̀san olóore náà délẹ̀ ọjọ́ tí eléré bá ń jèrè rẹ̀ ọlọ́run dákun mọ́ jẹ́ fi ti ń ṣe àwátì gbogbo ipa ìyówù tó wù kí oníkálukú wa ká fi dá sí ètò yìí gbogbo wa pátápátá ńlá kí ọba tí ó ṣe wá ní ẹni tí ọmọ náwó sójú ọ̀nà ọlọ́run ìyípadà rẹ̀ téèyàn wá fi wá dẹni tí ọmọ lọ náwó síbi tí èsì tọ́lọ́run mọ́ ọlọ́run mọ́ jẹ́ kí àdánwò náà débẹ́ ní kọ̀ọ̀kan wa. àmín. lẹ́yìn wá gbà náà gbogbo ẹ̀yin yẹn wá nílé tí à ń pè fún àkíyèsí ìmọ̀ràn àbí ìbéèrè ògùn pátápátá náà àgbàgbé wa ká sì mọ́ gbàgbé àwọn ẹrú ọlọ́run tí wọ́n ti ṣẹ̀pín àlùkọ̀rọ̀ áàní fún àwa èèyàn kan látòrí ètò yìí àti àwọn tí wọ́n pín tí a ismail muslim eléyìí tá a mọ̀ pé ó kéré jọ̀wọ́ ẹ̀ lọ ògo wa pátápátá ẹ̀dẹ́kùnrin jẹ́ ká rántí láti mọ fi tí àyíká mọ́ lò wọ́n kí àǹfààní rẹ̀ ó lè mọ báwọn tí wọ́n náwó lórí rẹ̀ bẹ̀rẹ̀ láì subahana àtúnkí gbogbo ẹ̀yìn yẹn a bá fẹ́ pè wọlé gẹ́gẹ́ bí a ti mọ́ sọ fúnra wa lẹ́kùn ẹ jẹ́ kí a farabalẹ̀ wọ́yẹ́ ká yí rédíò wa lọ sílẹ̀ àbí ká pa á kí a farabalẹ̀ láti gbọ́ra wa yé torí ojú òpó yẹn sì ń ṣe mánàmáná sòkọ́lọ̀ kó sànù ẹnìkọ̀ọ̀kan wa àti gbogbo àwọn àṣàtìsà wa pátápátá àwọn òbí tí wọ́n bí ẹnìkọ̀ọ̀kan wa àti ọ̀gá tó kọ́ ẹnìkọ̀ọ̀kan wa níṣẹ́ ọlọ́run bá wa dúró tó ń kálukú o àwọn ìyá wa ní mùsùlùmí tí wọ́n ti kú náà ọlọ́run bá wa ṣàforíjì fún wọn àwọn tí wọ́n wà ní dùbúlẹ̀ ẹ̀sìn ọlọ́run mọ́sálẹ́ bá fún wọn ní àlàáfíà lẹ́yìn eléyìí a tara ṣàṣà a lọ síbi àkórí ọ̀rọ̀ wa eléyìí tí a tún fúnra wa ní àárọ̀ yìí gẹ́gẹ́ bá a ti mọ̀ pé ètò yín ètò àlèhúdà ojú ọ̀nà la fẹ́ mọ́ fara wa lọ ọlọ́run wọ́n ti àwọn èèyàn lùgbẹ́ o ọlọ́run sì mọ́jẹ́ káwa náà kárí kápẹ́ lọ́nà fúnra wa. àkórí ọ̀rọ̀ wa lóòrọ̀ tèmi òun náà ni Ramadan eléyìí tá a pè ní Ramadan àti pé yẹ Ramadan abẹ́lọ́hún nínú àánú rẹ̀ ipò tó yẹ ká wà ọlọ́mọsálá ìjà bára wa ń bẹ̀. eléyìí ni olùbánisọ̀rọ̀ wa ni wọ́n mọ̀ bá wa ní lórí rẹ̀ pé ìdágbére fún Ramadan àti pé ipò wọ́lọ́ yẹ káwa mùsùlùmí ó wà lẹ́yìn Ramadan bismillah. a'udhu billahi minash shaitani rrajim bismillahir rahmanir rahim subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billah. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه نبي تلي أرتي فضلة الإمام تي واتسو à ń tún fàṣkò yìí sọ fún gbogbo àwa tó jẹ́ pé àwa náà ni a ní ètò àwa náà láti ń ṣe à ń sọ fún yín pé jazakumullahu khairan torí pé ọlọ́run ni ó ní ẹ̀san lọ́dọ̀ tí ó san fún yín ẹ̀kí àdúrà láti ṣe fún yín yìí abáṣetún dáyé ọpẹ́ á tún tẹ̀síwájú láti ṣàdúrà fún yín onítọ́rọ̀ oníkọ́bọ̀ tó gbé ètò náà débí láti gbà tí a ti ń bẹ lórí ètò yìí kódà kí gíráfìtì ò tó wáyé pé iléeṣẹ́ rédíò yìí wá ètò yìí ti ń bẹ lọ́dún rẹpẹtẹ ọlọ́run tí ẹ bẹ pẹ̀lú wa ọlọ́run kó bá kún yín náà ọlọ́mọ bá lè sẹ́yìn náà jẹ́ gbogbo àwọn tó ń sẹ́ńbẹ̀ náà ọlọ́mọ jẹ́ kí alámọ̀rí wọn dàrú. gẹ́gẹ́ bá a sọ fún wa pé ìdágbére fún Ramadan alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni pé á dára wa padà sí pé kì í ṣe àwa lẹ́ni àkọ́kọ́ tí ó kọ́ gba àwẹ̀ Ramadan. àwọn tó wá ṣáájú nínú anabi sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà àtàwọn anabi ọlọ́run tó ṣíwájú tọ́lọ́ ní kó sọ àwọn fẹ́ẹ́ jọ́sìn báwo ni ì máa rí lára wọn nígbà tí oṣù yìí bá fẹ́ fi wọ́n lẹ̀ pàápàá jùlọ oṣù Ramadan torí pé ó ṣe ni léèmọ̀ òótọ́ nígbà míì ebi è sọ̀rí ara ṣùgbọ́n tí ẹlòmíì bá ń pé Ramadan báyọ̀ kú ẹyọ kan lẹ́nu alẹ́ àná ntẹ́lẹ̀mí ò ti sọ sọ bíi pé àjàgà yìí kókó lọ́rùn wa àwa wò wá pé àwa àtàwọn ẹni àná ọwọ́ wò la fi mú Ramadan níwọ̀n bá àkókò ta ni ta fẹ́ lò fún àwọn tọ́jẹ́ ìbánisọ̀rọ̀ síwájú ká tó sí ojú òpó lẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé oṣù tí a wà ń bẹ̀ tí ń kágbá wọlé lẹ́nì ká mọ̀ pé ọlọ́run ọba ọba adẹ́dà ó gbé ọlá fún àwọn èèyàn jura wa lọ ó gbé ọlá fáwọn ọjọ́ jura wọn lọ fáwọn oṣù jura wọn lọ ọlọ́run wá sí àwọn kan àwọn màwázìmì kan àwọn ọjọ́ àbáwọn àsìkò kan ọlọ́run sí wọ́n ní àwọn àsìkò ọjà fún wa pé ká máa nẹ́jà torí wípé a ti ṣàlàyé fúnra wa yorùbá náà àmọ́sọ nọ̀rọ̀ wa pé ayé lọ́jà àmọ́sọ pé ọ̀run nílé béèyàn bá sá mọbi tí ń ti ń bọ̀ wá tá a padà sípà padà sọ́run. eléyìí ọlọ́run wá sí ayé lọ́jà ọ wá sí àwọn àkókò kan ní àsìkò pé àfẹni tí ọba nẹ́jà ń bẹ̀ bó ṣe yẹ kọ́ náà ni ò ní jèrè ń bẹ̀ inú rẹ̀ ló sun Ramadan wà ń bẹ̀. pé ti lè bọ́lọ̀ ń dòwò pọ́ kọ́mọ jẹ́ àyè tá a mọ́ fara yí ọlá àti yìn àtàlùbáríkà àti ìbùkún ọlọ́run ọba tó dá wa. àwọn àkókò yìí wá wà fún pé ká lékún nínú àwọn ìbàdá àti wa ọ̀pọ̀lọpọ̀ wa ń ka alukurani tẹ́lẹ̀ ṣùgbọ́n tinú ramadan ó ń ka alukó mọye tó ti kà ẹni tí yẹn kà òun náà ti yẹ gbìyànjú kà ọmọbi tó kà dé ẹni tí yẹn kírun déédéé òun náà mọye tó sọ pé lásìkò yìí mọ́sálásí náà pé tọ́wọ́ pé mọ́sálásí bá wà ní sísí ni nkàlùkù ni ọmọ ọdún pẹ́ẹ́pẹ́ ah mọ́sálásí wa ìmáàmù tí èrè yẹn lẹ́yìn rẹ̀ yóò rè yẹn. bákan náà àwọn inú ilé wa àwọn aya wa wọ́n gbádùn wa àwọn ọkọ náà gbádùn àwọn aya wọn tó lásìkò tá a lékún níṣẹ́ dáadáa lásìkò tí a wà nù rẹ̀ yìí. káwa rántí àwa tó jẹ́ pé ìjọsìn láti fọ́lọ́ tó kún kẹ́kẹ́ oṣù yìí ní lọ ìjọsìn ọlọ́ọ̀bì kan àwa tá a jọ́ lọ́rẹ́ bá a ti náwó tó nú oṣù yìí ǹjẹ́ a torí ẹ̀ dolòsì bẹ́ẹ̀ ni tábà wá nílẹ̀ yìí rọmọdọ́ọ̀nù náà à ní dolosi àwa tí a lẹ̀ fáwọn tá a jẹ́ tọ́jú àyà wa ọkọ̀ tí ètì ẹ̀ jẹun lé òun náà ń jẹun nísìn alẹ̀kébáyàngbà tí o ẹ̀ sí àyè pa ń jáde lọ jẹun láwọn ilé oúnjẹ ọ̀tẹ̀ sáà ti jókòó ṣùgbọ́n oúnjẹ tíyàwó rẹ̀ ń ṣètè jẹ tẹ́lẹ̀ yẹn ǹjẹ́ o ti kú nísìn amadi wo ló ṣe ọ́ nígbà tó jẹun rẹ̀ lódìdí oṣù kan ìwọ náà ìyàwó tó ọ̀ráyè tọkọ rẹ̀ tẹ́ pé òwò ìwòyí náà ni ìráyè tọkọ kan o àsìkò ìgbà tó ráyè fọkọ rẹ̀ yìí kí ni ohun tó nù ọ́ nítumọ̀ pé bí Ramadan bá lọ bá a ti lékún nínú ìjọsìn bẹ́ẹ̀ ni lọ́ọ̀ka lékún lẹ́yìn Ramadan kí ló jẹ́ aṣọ eléyìí torí pé àwọn àlè ìbàdà àti tí ń bẹ́ẹ̀ nù Ramadan la tantahi bintihaiha wala tazulu bizawaliha àwọn ọ̀bádà yóò tán ìṣe ò tán nígbà tó sùn yìí tán o bákan náà ẹni tó bá jẹ́ pé ó dúró dédé ní oṣù Ramadan a sì jọ́sìn bó ṣe yẹ a bá àwọn èèyàn lò bó ṣe yẹ bó ṣe tọ́ bó ṣe yẹ pẹ̀lú àsìkí wa pẹ̀lú wa wa ká gbìyànjú kọjá pé ńgbà táwọn ìbá lọ náà ká tún mọ̀ ṣe bẹ́ẹ̀ àwa tá a jáwọ́ ń bi àwọn ọ̀wà haram báyà bí ọtí sì ná gbogbo àwọn nǹkan yìí nìka pàtì ìwọ ọyọ ọlọ́tí tó ti ṣọ́ọ̀fù rẹ pé oṣù Ramadan la wà ṣé táwọn Ramadan bá lọ tó di oṣù ká tó fi tajà yìí só ti wá sọ ọ́ dẹni ilẹ̀ ìwọ náà tí wọn ní òun mutí òkú ó ti mọ̀ pé bí Ramadan bá lọ tọ̀ ọba mú mọ́ ilé ayé rẹ̀ yóò sì dùn yóò sì tò lẹ́fọ̀ wá jẹ́ pé àwọn àsìkò tó wá kù nínú ìgbésí ayé wa a mọ̀ wá lò láti fi bu omi rin ìjọsìn igi oríire tá a ti lọ nínú Ramadan torí pé ọlọ́run ọba ọsọ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam pé ká lè mọ̀ pé ìjọsìn tó lágbára jù òun lèyí tá à ń ṣe lemọ́lemọ́ tá a dópin rẹ̀ nígbà kan pé àsìkò báyìí ní ìfìṣèjọsìn ló fi jẹ́ pé ọlọ́run ọba adẹ́dà ọlọ́run sọ fún anabi sallallahu alayhi wa sallam pé wa'budu rabbak hatta ya'tiyaka al-yakin mọ́ fi jọ́sìn fọlọ́run ọba rẹ̀ títí tí kú òfin dé bá ọ. àwa táwa wò pé asin lọ́hùn ní oṣù kan oṣù mọ́kànlá àní fi kírun mọ́ oṣù mọ́kànlá àní tọrẹ oṣù mọ́kànlá àní fira wálẹ̀ fáwọn ìyàwó wa ẹni tí ìfowó ọbẹ̀ ẹlẹ̀ ìwọ ìyàwó náà tí wọ́n ní ìdáná ọyọ kò tìmọ̀ kótó máa ń sin nínú oṣù yòókù náà kò ní di wàhálà wọn náà wọ́ dáná lóru ọ̀ tún dáná lóru nígbà àsìkò tó nira tó yẹ ká sùn tọ́lọ̀ náà fi sàsìkò sinmi tòun ti bẹ́ẹ̀ kọ̀ yọ́ọ̀lẹ̀ fún ọ inú ilé rẹ̀ fi tò sí ni àwọn ọmọ rẹ̀ fi mójú rẹ̀ sí ni lẹ́yìn Ramadan báwo lọ́wọ́ á jẹ́ tó fi jẹ́ pé iná ẹ̀tọ́ sẹ́ńtáàtì ẹ̀dá tóun yẹ tún sòrò lè ta ìtọ́jú àwọn ọmọ wa ká mójútó wọn. àmọ̀ sí jọ́sìn lẹ́yìn Ramadan dáadáa kí nìdí tó a fi pàtàkì ká mọ̀ síjọ́sìn wa torí pé tó o bá ń béèrè pé ǹjọ́ lọ́hún gbà á torí pé gbóhùn tá à ń ṣe pátá gáyà rẹ̀ ní kọ́lọ́hún ọbọ̀ gbà lọ́wọ́ wa ló fi jẹ́ pé àwọn ànábì ọlọ́run yìí tó bá ṣe gbóhùn kan yìí tán àyà inú sọ́tò muminun ọlọ́run bá ní àwọn tẹ́kọ́ tó ń bá ṣe gbó sẹ́ta ni wọ́n ṣe tán òníwájì láti kò lóògùn ọkàn wọn mọ̀ gbọ̀n pípípípé à sọ́lọ́run ọgbà gbà lọ́wọ́ wa ọ̀lẹ́dínà yòó tún náà máa tọ́ gbogbo tọ́lọ̀ ní tó jẹ́ pé àdúrà àwọn ni pé rabbana taqabbal minna ọlọ́run gbà lọ́wọ́ wa. eléyìí náà ló sì dédé ọ̀rọ̀ àwọn àbá wa lẹ̀ yorùbá táwọn náà bá fẹ́ sàdúrà yẹn àti gbààwẹ̀ àti kásámù àti gbogbo ẹ̀wọ̀n àpẹ ọlọ́run ó ní iye mo yé ó sì ní sábà mọ́ àti wà á dọ́mọ́ kù sọ́dọ̀ rẹ̀ àti wà á dọ̀mọ́ kù sọ́dọ̀ rẹ̀ ó túmọ̀ pé àti ṣiṣẹ́ àti nẹ́jà nínú oṣù yìí báwo láti wá kéré ọjà délé tíṣẹ́ wa òfin ní bàjẹ́ lẹ́yìn Ramadan tẹ́kọ̀ àtúní lẹ́sìn Ramadan tá a gbà tá a fi gbẹ̀sẹ̀ yẹn nílé ń bo nílé òun náà ní àlìjẹ́nà tá a fi ní dẹni èèwọ̀ tí ò ní wà àlìjẹ́nà a mójútó ọjà tá a ti tà tó yẹn torí pínpà tí wọn náà lọ nẹ́jà àbọ́jà oko ni àbọ́jà àrìn ìlú yín síbẹ̀ ọmọ mọ́sọ̀wó gbó tó fowó sí ó tún fi mọ́sọ̀wó gbó tún kì í bọ̀bọ̀ míì náà nígbà tó kó délé àwa náà ti wá sóríire àti kó ọlá nínú rọmọdán látara àwọn nàwáfíìl tá à ń ṣe àwọn sí ọ̀ràn yẹn tá à ń ṣe àwẹ̀ tá a gbà kí ló wá lẹ́yìn àwẹ̀ tá a wà á tẹ́lẹ̀ kébí ọ̀bà bàjẹ́ kọ́ bàjẹ́ wọn wá ní kájí kálukú ọmọ o àwọn àfọwọ́ ni alama alkobul àmì tá a fi mọ̀ pé iṣẹ́ jà tẹ́wọ́ gbà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba wa tábà ṣe dáadáa òun náà ni fíìlù lẹ̀ kí ọmọ gba àwọn àwẹ̀ nàwáfíìl tọ́jú àwọn àwẹ̀ náfíìlà tọ́tẹ̀lé tọ́ kọ́mọ̀ pé igi ń gbẹ kòrómìrín mọ́nìyàn nínú àwọn ọrú rẹ̀ táàmù ọgbùnrin iṣẹ́ wa lẹ́yìn rọ̀bọ̀dọ́n ẹ̀rì pé ọlọ́run fi ìjọsìn mi ò tún fi tẹ̀lé pé bàbá kírun ọ̀ràn yẹn tán àmọ́ sí náfìlà ni tí ó jẹ́ jábùrù fún àwọn àdínkù tó bá wà ńbẹ̀ lànàbì fi sọ fún wa pé ẹni yóò tó bá gbààwẹ̀ rọ̀bọ̀dọ́n tó wá fi mẹ́fà tẹ̀lé nínú oṣù sawal oṣù tí a mú lọ́la yìí àmọ̀dájú tí mẹ́kọ́ àmú lọ́la àbámọ́dá làwọn tọ́ làwọn mú lẹ́nu làṣẹ kàfí. bẹ́ẹ̀ bá ṣe ṣáàkù ń bẹ̀ ìsìláàmù yé ni torí pé àmọ̀dájú là á fi sin lọ́wọ́ látàrí báyìí àníbi ẹni bá gba mẹ́fà tẹ̀lé rọmọdọ́ọ̀nì tọ́jọ́ pé pẹ̀lú àníyàn pé ìhìmánà wà ti sábẹ̀n tó fi gba ramadan ní tún gba mẹ́fà yẹn náà àníbi ni wọ́n kọ́ fún pípẹ́ ẹni tó gba àwẹ̀ odidi ọdún kankan lẹ́ni nínú àwọn tá a wá jẹ́ ní tó jẹ gbèsè àwẹ̀ bóyá ní tó wà lórí ìdùbúlẹ̀ àmọ́dí abẹ́ni tó ṣe nǹkan tó pé àlẹ́ àdá ni òjò ọgbà ajá wọn èyí tí fi ń lọ́lá jù fún wa ni pé kákọ́ san gbèsè tá a jẹ ná gbèsè tí Ramadan tá a jẹ ká tó gba mẹ́fà yẹn tẹ̀lé eléyìí ni al-afdol èyí tó lọ́lá jù ṣùgbọ́n tó tọ́ náà tó bá gba mẹ́fà yẹn tó padà san gbèsè tó jẹ ṣùgbọ́n ni pé ká san Ramadan ní kó wọn kọ́kọ́ situmina shawal káfi tẹ̀lé torí pé wọ́n ní níbàámu sí nasu àdìsí yẹn pé ẹni yòówù tó gba àwẹ̀ ramadan tó wá fi mẹ́fà tẹ̀lé wọ́n nígbà tó yẹ pé òtí ìparí ramadan sáàkà àti pò fi tẹ̀lé ajẹ́ pé ó situ shawal bọ́ ní àárín nìyẹn ló fi jẹ́ pé òun náà tọ́ ká bẹ́ẹ̀ ká gba situ shawal ká tó gba gbèsè ramadan láti sọ fún wa pé lábẹ́ ẹ̀kọ́ ìdàtà àmọ́ tẹnumọ́ pé al-afdoliya lẹ́yàtẹ̀mùdá olùjàwá pé eléyìí lọ́lọ́lá kò túmọ̀ pé omi ọ̀lọ́lá kódà wọ́n má pẹ̀lẹ̀ yàwá ìṣàwá fún wa pé wọ́n ní inú oṣù ṣàbá nígbà míì làwọn tó mọ̀ san gbèsè rọmọdọ́n táwọn jẹ wọ́n wá ní sàwárì pé bẹ́ẹ̀ àbí wọn ọ̀gbà ṣé wọ́n yé gba sàwálì ni tó jẹ́ pé àwọn rọmọdọ́n tí wọ́n náà jẹ́ ń gbèsè oṣù sàwálì ọ̀tọ́dún tó tẹ̀lé làwọn tó mọ̀ san nígbà míì wọ́n ní túmọ̀ pé ńgbà tó jẹ́ pé ádámù nẹ́kìlì láyẹ̀dúlọ̀ alẹ́ àdàn ló fi jẹ́ pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ lápẹ́ ẹnìkan kọ́ báyìí àfa báyìí fi ṣe bá bú ọ̀rọ̀ rẹ̀ ó ní tó bá ṣẹlẹ̀ báyìí báyìí láàmú sí pẹ̀lú rẹ̀ á fi béèrè pé àìrí ká tiẹ̀ kò túmọ̀ pé ò sí tabaníká kó síbẹ̀ yẹn á tún gbọ́ sínú àwọn màsá ẹlòmíì tọpẹ́ka tẹ́kọ́ lè mọ dá oyè oyè lẹ̀ láwùjọ ṣùgbọ́n torí báwo kò wá ṣe délé ni láàfin ní dúró mẹ́kádì mú pé ádámù nẹ́kìlì láàyè dùn lọ alẹ́ adẹ́l pé ò rí nǹkan kan àbẹ́nìkan kọ pé bákan nìkan rí kò túmọ̀ pé kò sí nǹkan ni tí yẹn bá kẹ́kọ̀ọ́ nípa nǹkan yẹn láàfin ní gé ọ̀rọ̀ tó bá jẹ́ masáyé lófin kẹ́yìn tọpẹ́ka láàfin ní ge hán táfi dá wàhálà rẹ̀ láwùjọ. bákan náà wọ́n ní àmì pèsè ọ̀já tẹ́wọ́ gbà òun náà ni pé ìrìmánì ìtìbá àlìhásánà bìsẹ́ yìí hà kámọ́ fi aburú tẹ̀lé sẹ́ dáadáa àpẹẹrẹ pèsè ẹni ọ̀já tẹ́wọ́ gbà oore tí ń bẹ́nu sẹ́yìn yóò fẹ́ rí nìyẹn. bàbá ti ń sọdún lọ́la bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí mutí oore Ramadan ti ń sọnù fún bàbá ti ń sọdún lọ́la bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sìnà orí ramadan ti ń bọ̀ fún bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ olè jíjà orí ramadan ń bọ̀ fún ọkọ tí ò sojúṣe mọ́ orí ramadan ti ń bọ̀ fún aya tóun ní òfẹnu balẹ̀ fọkọ rẹ̀ mọ́ tí òfin rẹ̀ lẹ̀ fọkọ ọkọ̀ ilé mọ́ orí ramadan ti ń bọ̀ fún olùṣòwò tó tún bẹ̀rẹ̀ jàǹbá padà nínú òṣùwọ̀n rẹ̀ orí ramadan ti ń bọ̀ fún ni wọ́n fi ní min alamati iriman itiba al-asana bi sayyi atiba adaha bẹ́ẹ̀ bá ti dára tó wá fà ṣùgbọ́n tó bá yẹ pé yẹn ń sàyẹ̀dá tẹ́tọ́ wá fi dáadáa tẹ́lé innal hasanati yudhibna sayyi'at ká gbìyànjú ipò tó yẹ ká wà ní ká wá àwọn tó wá ṣáájú wa níbi ọba àwọn sèémọ wo àwẹ̀ Ramadan ló fi jẹ́ pé kódà ó tako àkídà mùsùlùmí tó bá gbádùn àyípàwé burúkú tó lè bani lẹ́sìn jẹ́ odidi òpó ẹ̀sìn àwa tá a mọ̀ kó ìpápàdùlà àwọn ọgbọ̀n àwẹ̀ ta ló fẹ́ sọ lẹ́nu sọba tó da tó fẹ́ kó soríire lọ́wọ́ mú àwẹ̀ wá wá pé ìsọnu ni àwẹ̀ jẹ́ fún ọ àìwí bẹ́ẹ̀ o eléyìí ń bẹ́ nu pé báyìí yẹn ti ń fẹ̀sì sàwádà tó lè kó báyìí lálùkìyàmà torí pé Ramadan yìí àfa kan àwọn àfa gbà ó ní Ramadan sharrul makarimi wattuqa yá khayra shahri jaa bil furqani ó ní oṣù ah, Ramadan oṣù àpọ́nlé oṣù ọrẹ́ ó sùn payà ọlọ́run àwọn obìnrin ọmọ testify kó sùn payà ọlọ́run ni àwọn tí ó wà responsible nínú ilé ó wà responsible díẹ̀ nínú Ramadan ìyàwó tóun ní ó wà responsible ó responsible díẹ̀ nínú Ramadan ní sojúṣe rẹ̀ bẹ́ẹ̀ náà làwọn tí ó wọn láàánú nínú Ramadan látàrí báyìí afáwa ni a oṣù oore ni o oṣù tó dé pẹ̀lú alukur'an tí alukur'an sọ fún wa pé ṣáàrù Ramadan alladhi unsila fi il ọ̀kẹ́ nu wọn wá ń sunkún níbi eléyìí ni mo fẹ́ ká fi abala alákọ̀ọ́kọ́ nú ètò wa yìí ọwọ́ ni a òǹtàzá kárùtù àyà máa dọ̀tí wálá yà àlìyà kàláàtì fàjàrà mi ń dìkìrì ìnàdùnmọ́ ọ̀hún. على ألا يوما من الدار عودة وعلي إلى يوم الوصال رجوع وعل بعد إهراد الأبيب توسل وعل لبدور kọ́dí àfàlínà tòló ọ̀hún bákòókò wá ṣe rí a kò pa àfa ni a òun òun rántí àwọn ọjọ́ tó ti lọ ọ̀pọ̀lọpọ̀ wa a lè sosùn kẹ́tí ọ̀bá sí ramadan ká wá ṣe nẹ́fìlà ní odidi thirty days ní gbogbo òru pátá ọlọ́run fẹ́ lomi oṣù tàwọ́fíìkì fẹ́ lomi pé kò pa ọjọ́ kan jẹ tí ò kí tarawih láwọn òru ṣùgbọ́n sùn mọ́kànlá àyókù kò lè rí ọ̀sẹ̀ kan ṣe àwa lòun rántí àwọn òru òun òun rántí àwọn ọjọ́ ayé òun tóun ráwọn ẹ̀sìn sí ń bẹ̀ à ó ní ńgbà tó ń wá rántí wá rí pé ha ìfẹ́ jáde kó nínú àwọn ọjọ́ ayé yìí òun ọ̀ paṣọ fún nínú àwọn ọ̀sẹ̀ yìí onífàjà rat mindikiri inna dùmọ̀rọ̀ omi ẹ̀kún wa ń jáde lójú òun pé ha sóhun ọ̀fẹ́ lù sí báyìí àwọn sẹ́tọ̀ òun rí sínú ẹ̀sìn ọwọ́ ni ẹja bira wa wọn náà bira rẹ̀ alaha yawma mina dari awda ah sígbà yìí sí yóò dé padà bá wa láyé èmi ti ń sọ̀rọ̀ sí lọ́dún tí ń bọ̀ sí ní mo jókòó àwọn kẹ́mẹ́ta àjọ bẹ̀rẹ̀ tí wọ́n ti ń jókòó lẹ́nu ọjọ́ tọdún kù lẹ́nu òní sí ọ̀la yìí àwọn mi ọmọ jókòó ó ní ah ṣé yóò padà dé bá wa tọ́ba tiẹ̀ wá padà dé bá wa náà sẹ́mi ní o sopọ̀ mọ́ àwọn nǹkan yẹn ṣé ń tún rí i ṣe padà bẹ́ẹ̀ ló fi wá ní wà á bẹ́ẹ̀dà ìrọ́dìl habibi táwa solo ah ọ̀rẹ́ wa ní lò yí Ramadan ọ̀rẹ́ wa ni kì í sì sọnù oríire ọgbọ̀n àwẹ̀ àgbààgbààgbà báwo la àfẹ́kọ̀ọ́ sí àfẹ́ọ̀tàn ọwọ́n wà á lè budúri kọ́dí afẹ́lẹ̀nẹ̀tùlù ọ̀hún àwọn tí Ramadan tí wọ́n ti bá Ramadan lọ tọ́lọ́hún ti ní wọ́n ti bọ́sálì kìyàmà tí wọ́n lè padà wá mọ́ wọn ò lè padà wá o bẹ́ẹ̀ làwa ní egun wa tó le nínú ọdún eléyìí léyìí tí ń bọ̀ kò ní fẹ́ o àmọ́ wa ṣiṣẹ́ kalẹ̀ àmọ́ bẹ́ẹ̀ lọ́hùn ilé ìlọrọ̀ àfáà yìí nípa káwa ní ọwọ́ wò pé Ramadan ní ọlọ́ o ìjọsìn ọlọ́ o ọrẹ ọlọ́ o ìpayọ̀ ọlọ́run ọlọ́nu rẹ o sẹ́bí sára àdúgbò kódà a rí pé lásìkò tá à ń bẹ nígbà kan gbà tí ò sí kòrónà ọlọ́run kó jáde kó nu kòrónà bá a òǹkàlùkù ń ṣe bó ṣe gbà ṣé wàásí náà tún kú lẹ́yìn Ramadan kóńkàlùkù àwa tá a jẹ́ ìmáàmù ní mọ́sálásí wa ká gbìyànjú ká máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run àsìkò o ti ẹ̀ sípà ń kójọ pàmò yìí náà àwọn ibi tá a bá ti lọ opportunity ballighu anni walaw aya ká máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run ibi tá a bá ti ń dé ilé yìí ni ọmọ túmọ̀ pé à ń jà imani ìmáàni wọn à ń sọ ìmáàni ń bẹ bákan náà lẹ́yìn àwẹ̀ tún mọ̀ sọ ìmáàni wọn dọ̀tun so bí eléyìí ṣe jẹ́ nípa báwo ló yẹ ká wà nípa Ramadan torí pé a fẹ́ gba àwọn yẹn láyè láti pè wọlé dáadáa lọ́jọ́ yìí ni. ẹ̀jẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn yẹn lẹ́yìn. tọ ọ̀dà bí àfa wa ṣe ní ká tún ṣe yìí náà pé ká dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn àbá kọ́ àgbè lọ́dọ̀ ọba tó dá wa torí pé àwa kọ́ la lẹ̀mí àwa kọ́ la ìṣera wa bó ṣe ṣe wa ọlọ́run ló ṣe wa bẹ́ẹ̀ torí pé iṣẹ́ tá a gbé lọ́wọ́ irú wa àtiwọ́ náà tó ń ṣe dá wa kọ́kọ́ rántí pé kì í ṣiṣẹ́ rẹ̀ o alágbàṣe lọ jẹ́ àwọn tọ́lọ̀ ń gbé rán àwọn ànẹ́bí ọlọ́run ni àwa gbọ́dọ̀ sí kò sí déédéé tiwọn. kódà bá a ṣe ń ṣiṣẹ́ yìí ọ̀kan náà àwọn àfa ọlápẹ̀rẹ̀ ẹni tí bá ń ṣe dáwà bíi kéèyàn fẹ́yàwó ni ó ní màtá tasawwaja rajul wal ó ní intahati riwayatuhuma ó ní wabadahat eh, eh, tarihuhuma bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ ṣe dáwà rìwáyà àti ẹ̀kọ́ ọmọ pé báyìí mọ̀jẹ́ báyìí mọ̀jẹ́ ọlọ́run ti ṣe kí báyìí ọ̀sàwó fún mi ó ti tu ọ ìtàn táwọn èèyàn mọ̀ ọkọ̀ látara ohun bá sọ àti ohun bá ṣe torí pàṣírí rẹ̀ ò bò mọ́ kọ̀rọ̀ rẹ̀ ọmọ di gbangba torí wọ́n ló ti lọ fẹ́ gbéṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ adúpẹ́ fọlọ́run iṣẹ́ tó yẹn wá torí pàwọ́ akọ́ fúnra ọlọ́run ni kí la mọ̀ ké kí lọ́jọ́ orí wa gbogbo wa pátá náà la àdàgbà kódà ìmọ̀ gan fúnra rẹ̀ bá yóò páálí yóò tá a lè ní wàmá òtítùm minal ilm illa qalil ohun tí fi ń jẹ́ ìmọ̀ òun náà ni khashiyatullah ìpayọ̀ ọlọ́run wọ́n èsì ta eléyìí nílé ìwé kan wọ́n èta ní jámíà kan ìpayọ̀ ọlọ́run ó túmọ̀ pé ohun yóò téèyàn lè ní tí ó bá ti sí payọ̀ ọlọ́run àádà yẹn ọ̀wà ọlọ́run recognize yẹ àtèmi àtiwọ gbogbo onídàáwà pátá ọlọ́run kò fún wa kọ́lọ́n jọ gbowó ọjọ́ sórí rẹ̀ káwa àwàjọ dúpẹ́ bí wọ́n ní bá ti ń gbọ́ tìmọ̀ pé òun ọpẹ́ lélẹ́yìí ọ̀kan náà obìnrin lẹ́ńtọ́ kọ orin yìí pẹ̀lú ó ní àyà rọ́bù kọ́dí àzàǹtà àwòdà wàbàdì àtàwọn ilayya afalam yẹni adibi isaani ka sukuru. faman kana dha uzirin ladayka wa ujjatin fa uziri kirari bi an laysa li uzirun. ó ní aya rabbu mo kì wọ́n lọ́wọ́ bá mi kọ́di ahasanta awudan wabadi hatan. a à ń gúnlẹ̀ ramadan a bẹ̀rẹ̀ rẹ̀ pé à ń dafiri àti ń ramadan báyìí. àwọn ilé àwọn dáadáa tó ṣe fún wa àṣẹ́ǹtà ó ṣe dáadáa fún wa àwa nìkẹ́ ká bẹ̀rẹ̀ àwọn ọ̀kẹ́ ọ̀bá wa parí ẹ̀ àwọn ọ̀kẹ́ fẹ́ parí ẹ̀ kì í ṣe pò tí wọ́n wà pẹ̀lú àlàáfíà kọ́ ni wọ́n wà gbogbo àwọn táwọn àjálù kẹsẹ̀lẹ̀ ṣọlọ́n bá mú wọn dìde inú dùbúlẹ̀ àmọ́dì. àmín. à ń fi agbára rẹ àtòrúkọ rẹ ti ń jẹ àṣàfi àfin bẹ̀wọ̀ ọlọ́run àdéhùn tá à ń bẹ́ẹ̀ ti kòrónà ọlọ́run mú wa jáde ń bẹ̀ bá a ṣe là ń bẹ́ẹ̀ àhámọ́ a sì gbààwẹ̀ pẹ̀lú ìrọ̀rùn náà à yà rọ́bì kọ́dí àṣẹ́ǹtà áwùdán wà bàdí àtàn láti pìlẹ̀ àtòpin rẹ̀ ọlọ́run ó sì dáadáa fún wa o èmi tiẹ̀ ń sọ tèmi pé ìlẹ́yà fọlàmì yẹn àd bí ìsáni kà sukuru káwọn sọ lódìdí ọgbọ̀n ọjọ́ ẹni tí ó ṣàdúrà fún ọ ṣàdúrà ẹni tí ó ṣe pé ó ṣe pé èpè rẹ̀ ọ̀ràn ń jàdúrà náà ni à ah, gbogbo àfa ìmáàmù náà náà àwọn ẹdùkọ àti gbogbo wa náà ẹlòmíì náà ń bẹ tètè rè ó ti gbádùn mọ́tí ò lè gbọ́rọ̀ mọ́ láti bàá ti bẹ̀rẹ̀ ọlọ́run adúpẹ́ o ọ̀nfàmọ́ ń ká nàdá ó ṣeré ẹni tó ń bá lóun lẹ́sikúùsì tí ò fi yẹ kó dúpẹ́ àbóhun láwíjàre kẹkẹ ọlọ́run òdì sáàfù ọpẹ́ lọ́dọ̀ òun àfààní lọ́dọ̀ ti wá o àwíjàre táwa fa òsìrí kirari kí mọ ìjẹ́wọ́ ara mi fún ọlọ́run ọba làwíjàre tèmi o pé bí à ń lé ìsàlẹ̀ òsìrú tí ò ní jẹ́ ń dúpẹ́ ọlọ́run àdúpẹ́ fún un tá a ti wá mọ̀ àwọn òsínú àwọn àwọn àfa yìí lọ́fọ́ lọ́wọ́ wa àmọ́lọ́hún àti mọ́ anẹ́bí sallallahu alaihi wasallam ó ti gbàgbé kùránì dàrú mọ́ lọ́wọ́ ni ọpọlọ ọpọlọ yẹn ò ṣiṣẹ́ mọ́ torí pé yàwó alastobi rọ́bì kúngbà tó tiẹ̀ tí ì dè yẹn ò tí ì dè àtọ̀ lọ́lọ́run ti kó gu adó ń bára dàn nẹ́bí adam ó ní alastobi rọ́bì kún ó ní kọ́ọ̀lù balẹ̀ àtẹ ìdnà. ó túmọ̀ pé kéèyàn sọ pé àyìnkan lọ́sẹ̀ ìfọlọ́mọ̀ ń gbò tóun dáyé lá láti álámù dárì tá a ti ń bẹ ní supermatozoa tààtì ẹ̀tún ti di spama tó sì ní bàrà àdé ànẹ́bí Adam bàbá àkọ́kọ́ tẹ́nìkan ò tí ẹ lè rí trace lẹ́yìn pọ́lọ́ lọ́pàtẹ̀ fún wa pé adáyín látara yẹ̀pẹ̀ àwa adáyín látara Adam ṣùgbọ́n kọ́ máa pé kò trace yẹ pé báwo lẹ́sẹ̀ kẹrin àtà níbi Adam ah ọlọ́run ló ti pàtẹ́ rẹ̀ ẹnìkan ò sì lè dìbọ́ǹkì ẹ̀ ẹ̀wọ́ pé ní Adam ni ó pé ní Éfà ni ọmọ Adam ni gbogbo wa níjọ́ yẹn lọ́hùn ọlọ́run ti bí gbogbo wa pé alastu bi rabbikum sẹ́mi kọ́ lọ́wọ́ ọba yẹn ẹlẹ́dàá yín olùdarí àlámọ̀rí ayé yín kọ́ọ̀lù bala gbogbo yìí táwa ń ṣe láyà wa rìnra wa létí ni nígbà wa rí bẹ atọrọ kí àti gẹfà nẹbi sallallahu alayhi wa sallam ẹn tó mú ọ̀nà ẹ̀mọ̀ wá fún wa ọlọ́mùbá àtàlẹ́kùn kẹ́ gẹfà nẹbi àkókò wa ni àbá tún padà sí pé ká tún kí ànẹbi dáadáa ju báyìí lọ salawatu rabbi wa salamu alayhi bí wọn bá nífẹ̀ẹ́ ànẹbi sallallahu alayhi wa sallam kò ní tẹ̀lé súnà ànẹbi ìfẹ́ ànẹbi yìí ìsẹnu lásán kódà ìfẹ́ ànẹbi ò sí níbi ìtakùn tá ànẹbi mú wa kódà kí wọ́n mọ̀ tí ì ọlọ́run kó jẹ́ gbogbo wa kó ṣe wá lólù tẹ̀lé ànẹ́bì sallallahu alayhi wa sallam àti kí ànẹ́bì gbogbo ògbà ká mọ̀ sọ̀tà láti fa ànẹ́bì dáadáa. lẹ́yìn rẹ̀ àwọn tó bí wa àwọn tá a jẹ́ àtọ̀ wọn ní bíbí àtàwọn tá a jẹ́ itọ́ ẹnu wọn ní bíbí láwọn àfa àtúnkọ́ wa àwọn tó ń bẹ láyé nu àwọn tí wọ́n ti lọ àwọn bàbá tó bí wa àwọn tí wọ́n ti lọ nu wọn àwọn ìyá tó bí wa tó ń bẹ láyé ọlọ́run bá kẹ́ wọn ọlọ́run jí wọn parẹ́ sórí islam jọ àní ọ̀parẹ́ sórí islam. àmín. mọ wàá fi ẹ̀sìn ohun tá à ń ṣe yìí mọ́ fi dùn wọ́n. àmín. fi dùn wọn mọ́ ṣe lára wa tá a fi rí bá a ṣe rí ṣe yẹn ń torí pé àwọn ọmọ pọ̀ tí wọ́n kó sọ́dọ̀ àfa àwọn míì ya tọ́ọ̀gì ọlọ́run wá yẹn pé èyí tí n fi gbéṣẹ́ rẹ̀ yọ ni gbogbo àwọn àfa àtọkọ wa àwọn tá a gbọ́ wá sí wọn fi sàǹfààní àwọn tá a katira àwọn àfa àwọn àfa wa ni wọ́n ń ṣe ọlọ́run bá a ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wọn jazakumullahu khairan ọlọ́kọ̀ bá a sanwó lẹ́sìn dáadáa bákan náà àwọn tọ́jà àwọn àhímà ní gbogbo òlu gbogbo yín la àwọn wo ń pè ní àhímà. àwọn ìmọ̀ àwọn aṣáájú ẹ̀sìn. tọ́ àwọn aṣáájú ẹ̀sìn gbogbo wọn la kí torí pé wọ́n mọ̀ wá àlejò ni ò ní mọ̀kòtà ìhàtà akọsíra wa àtàwọn tọ́jú àwọn àhímà sọ̀sì mọ̀ pé wọ́n ní ọmọ onílùú àtẹ́ jẹ́jẹ́ àlejò àtẹ́ bàṣùbàṣù gbogbo wọn mọ̀ wá wọ́n sì mọ̀rú ọmọ tá a jẹ́ lọ́dọ̀ wọn ṣùgbọ́n dúà wa fáwọn ìmáàmù àwọn àhímà yálà tí mọ́sálásí ráàtì bí ni tàwọn ìlú ni tàwọn mọ́sálásí ńláńlá gbogbo ẹ̀ náà ni pé ọlọ́run ọba ní wájà alinahum ọlọ́run ni àfi wọn ṣaṣáájú àhímà tán yahduna bi àfi wọ́n fi aṣáájú kọ́ mọ́ fáwọn èèyàn mọ́nẹ̀ pẹ̀lú àṣẹ àwọ̀ ọlọ́run lẹ́mọ̀ àṣọ́bàrú gbà wọ́n ṣe sùúrù níbi tí wọ́n ti yọ àdúrà tí ń ṣe fáwọn gbogbo àwọn àfa àwọn àhímà ní látara rẹ̀ ni pé à ń bẹ lọ́n fún yín mọ́jẹ́ kíṣẹ́ ìtọ́ni mọ́jẹ́ ọ́ pààrọ̀ ohun tọ́lọ́n lẹ́mọ̀ fi ṣaṣáájú kọ́ wá gbé nǹkan mì fún yín. torí náà àwọn tá a fi ṣaṣáájú alákọ̀ọ́kọ́ ń bẹ ni al-ilm ìmọ̀ ṣètánì àmọ́ fi al-jahalu àmọ́ fi pààrọ̀ nínú tá a fi ṣe aṣáájú òun náà ni asọ́bùrù bọ́lá òsín sùúrù la fi ní aṣáájú lẹ́jẹ̀ sìtáni àwọn àfi àlẹ́ẹ̀nẹ́ẹ̀dù ìláyà kókó nẹ̀kí agídí àmọ́ fi pààrọ̀ rẹ̀ fẹ́lómi ọlọ́mọkọ díẹ̀ sí gbogbo ẹ̀yàn àyímà a sì mọ̀ fi fẹ́ ẹnu náà yóò wá fi pààrọ̀ àlìkìtáàbù wa súnà fún yàn ọlọ́run mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run mọ́jọ sìtáni mọ́jọ ó fi gba gbà ọlọ́run kọ́ba dúró tì yín jẹ́ lẹ́sàn ẹsẹ̀ yín jáwa náà lẹ́sàn ẹsẹ̀ wa àníyàn tá a fi ń ṣe fún yín ọlọ́run rí èyí tẹ́yìn náà fi ń sàmí ọlọ́run ọba rí torí pé ó ti wà lákọọ́lẹ̀ pé bí ẹ bá ń ṣàdúrà fún yẹn tọkàntọkàn lóòótọ́ ọlọ́run wọn yàn màláìka àti sọ́lórí tó ń bí iná pé bó o ṣe ní kó rí fún ọlọ́run jó rí bẹ́ẹ̀ fún wọn náà ló fi jẹ́ kí báwa ti ṣe ń ṣe àti ń khairan àwọn wa ká tún padà sọ́dọ̀ wọn ọ̀kẹ́ alwali dani ìlà ṣukuri lílà ìwòsólùn wàlúwàlì dání ìlà dárí sàlámì sẹ́bílùn ó tún ọ̀pọ̀ ọ̀tọ̀ ń pè ọ́n wá wùsùl ọ̀fẹ́ wà sọ́là àkàbà tó fi rọ́dọ̀ ọlọ́run tí tó fi ránu ọlọ́run àfààní àlewáhàlì dáání bàbá rẹ ìyá rẹ ìlà sukiri ìlà tọ́ba fẹ́ rọ́pẹ́ dúfọ́ lọ́hùn àwọn làkàbàtọ́ bàdébẹ̀ torí pọ́lọ́ wọn bá ń gbà ọ́dà pọ̀ mọ́ra wọn ni ó ní anis kúrílì wọ́lìwálì dẹ́yì dúpẹ́ fẹ́mi ọlọ́run ọba kò sì lè dúpẹ́ fáwọn òbí rẹ̀ láti ibẹ̀ èèyàn wù súùlù ọ̀fẹ́ wà sọ́là ọwọ́ ni wọlé wàá dáhàní ìlà dáhàrí sàlámì sẹ́bí lóhùn àdìsí àdínẹ́bí látara àwọn òbí láti wà àlìjẹ́nẹ̀ ọlọ́run ọba mọ̀ sí àwọn òbí wa ní ẹni tí ó kọ́ dínẹ̀ mọ̀ fi wọ́n sínú àwọn àkọ́bá àti tí ò ní jẹ́ wà lìjẹ́nà mọ̀ sí àwa nínú àwọn àkọ́bá àti tí ò ní jẹ́ káwọn òbí wa wà lìjẹ́nà ṣe wá ló kún fún oríire fúnra wa ọlọ́run kò sí ara fáwọn òbí wa àwa kí gbogbo àwọn olùnẹ́ pátá ẹ̀yin tá a mọ̀ ó kéré ẹ̀yin tá a dámọ̀ báyìí ó kéré ẹlòmíì ní òrí wa rí kódà eléyìí lọ́pọ̀ tó sì ṣe wálé mọ̀ àrírarí ọlọ́run ọba ọlọ́run wa rí yín ó sì ráwa náà tẹ̀ ń ṣe fún torí pé kì í tó àṣàwàlẹ̀ ń ṣe é fún ní wọ́n fi kún alẹ́ mi pé kí la fẹ́ sọ fún yín pé jazakumullahu khairan ọlọ́nkọ sọ yín lẹ́sìn dáadáa torí pé ohun tó kàn lọ́rọ̀ yín ọlọ́run mọ̀ yín náà mọ̀ ọlọ́nkọ bíi àgbà gbogbo bùkátà anẹ́wó àtọ́wá kí gbogbo olùgbọ́ olùgbétò torí pé irú ìpètà àti ẹ̀ ń gbà ọkọjá agbára wa ká tó lọ náà ká mọ̀ bá àṣẹ o a kí àwọn ìyàwó wa o pé kí wọ́n kú zúrú o. ọlọ́run bá wa sanwó lẹ́sìn olóore o torí pé báyìí ò ká pé ẹ̀yàn ah, fẹ́ balance ẹ̀ tó ń tọ́ da wa lójú nípa àríwọ̀ wọn pé fún wọn pàápàá jùlọ láwọn àsìkò Ramadan lójoojúmọ́ kó di ọgbọ̀n ọjọ́ ọ̀rọ̀ ń bẹ ẹ jáde bàbá tó dé dàbá ẹ̀kọ́ à ń ka tíra bàbá tó ṣe kínní masala kan bẹ́ẹ̀ lẹ̀ gbogbo àwọn obìnrin tó dúró ti àwọn tí ń ṣe dáwà ọlọmọdé ó bàjẹ́ fún yín ọlọmọdé ó bàjẹ́ fún yín ẹsẹn yín ọlọmọ fi dùn yín àwọn tó dúró táwọn tí ń náà tí ọsọ fún wọn pé ẹ mọ náwó pé kódà àárín ya pé mo sọ fọkọ mi kọ́ mọ náwó ṣètò yìí gbogbo yìí o. torí pé tọ́mọ sọ pé behind every successful man there must be a woman. a woman so inú ọ̀rọ̀ tí ò burú ni sọ bẹ́ẹ̀ ni ẹ̀ wa níbẹ̀ pé àjọ ń ṣiṣẹ́ ọlọ́run ni a fi wá ṣe kọ́ńpílímẹ́ǹtì fúnra wa ni lè tẹ́sùkù nu ilé ha ọlọ́run jẹ́ jẹun ọmọ inú àdúrà tó mẹ́rin fẹ́ràn jù ọlọ́run so ọlọ́run jẹ́ ẹrẹ́sìn rẹ̀ lára àwọn ọmọ yẹn sẹ́n dáadáa níbi tá a bá jọ kù sí lára ara wa ọlọ́run mọ́ gbẹ̀sìn rẹ̀ lára àwọn ọmọ wa fún wa. àmín. lẹ́yìn rẹ̀ gbogbo olùgbọ́ wa olùgbọ́ wa pín sí méjì ẹni tí ń gbọ́ wa pé a fẹ́ gbọ́ ohun tá a lò ẹni tí ń gbọ́ wa pé kí ni wọ́n wí tóun náà fẹ́ lò àṣàdúrà fún wọn náà torí pé àdúrà tá a ṣe fún ọ ni pé ọlọ́run mọ́jọ ohun tó gbọ́ tó takò ní mọ́jọ jẹ́ balẹ̀jọ́ ọbú fún lálùkìyàmà kọ́mọ jẹ́ hujjatun aleik. ìhun tóun náà fi nídìí àdúrà ni ẹni tí ń gbọ́ wa lágbọ́ lò kóun fẹ́ mọ́ Lo ó àṣàdúrà fún wọn ní ọlọ́run jẹ́ ọ̀dà fún sí lílò rẹ̀ nírọ̀rùn fún wa gẹ́gẹ́ bí àdúrà wa kí Allahumma ij'alna minal ladhina yastami'una al-qawla fayattabi'una ahsana ẹni tó ní wa ń gbọ́ wa nígbọ́ àtakò nígbọ́ ọ̀pá nílòhùn yóò tún wọ́n lè wí èmi ti dé bọ́sọ̀ọ̀bù pé èmi àti ṣètọ́ nìyí àjọ ọmọ lọ́rọ̀ ọlọ́run níbẹ̀rẹ̀ ni síánì rẹ̀ bó tẹ̀ jẹ́ kó tọ́ wọn sọ báwo nígbà abẹ́ lọ́run fún wọn náà pé mọ́jẹun tó ń gbọ́ ni mọ́jọ jáwéjáre burúkú àwọn tá a tó arin títí wọn bá ní wò sí ń bẹ ọmọdé àgbà ọkùnrin obìnrin jazakumullahu khairan níparí ọ̀rọ̀ báwo láti sọdún àti bàrà tó gbogbo tí máa ń ṣẹlẹ̀ nínú ìgbà ní ọmọ gbé báwo láti ṣe wa bá a ti sọdún òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ yẹn ti ṣàlàyé ẹ̀ fún wa tí bá ti ń dọ̀la yẹn kò sáyé àkójọ láwọn eid a sì rọ̀ wá àwa táwọn òpin mọ́sáàsì jimá àdúgbò wa mọ́sáàsì àdúgbò wa náà á lọ kójọ mẹ́pàá mi. mo dá wa lálẹ́ o. wa lójú ni pé ẹ pọ̀ jù nù ọjọ́ lásẹ̀tẹ̀ ń kí lọ a sì mọ̀ pé wọn ọ̀ràn yàn gan tí wọ́n fòfin dè wá ọ̀ṣáájú tẹ́lẹ̀ amúnisẹ́lọ́n lẹ́lòmíì ọ̀bàbàrà àrùn ọ̀ràn yàn náà tẹ́lẹ̀ kò rí mọ́yà kankan ṣùgbọ́n ti ìdì ìdì nìwá ní kí ẹ̀kẹ́ lọ́dún ni ìyẹn sọ fẹ́ nìkan lánàá gbogbo òórùn lẹ̀kẹ́ lọ́dún àṣùbà àtò níta kí kò tún padà wá mọ́ kò tún padà wá mọ́ tọ́ba jẹ́ pé wàhálà pé ẹ̀kẹ́ lọ́dún náà ni ló fi fẹ́ da omi àlàáfíà ìlú rú tó fi fẹ́ kó bá wọn tí wọ́n ń bẹ lálàáfíà tó kó tiẹ̀ rìn wọ́n ni pé bó ṣe kírun rẹ nínú ilé rẹ àtàwọn ìyàwó rẹ̀ eléyìí náà jẹ́ challenge gbogbo ọtọ ọlọmọ tó mọ alukurani wọ́n ní ọmọ kurani ká nǹkan dé nǹkan kúrìsì ọ̀sẹ̀ ìmáàmù nulẹ̀ rẹ̀ wọ́n àtàwọn ìyàwó rẹ̀ ọ̀ ṣáájú kódà ọkùnrin àtòbí a ara ń pé báyẹn méjì náà tẹ̀sí ìbímọ wọ́n á kó kí àwọn odúlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ fi ń kírun ìrọ̀ o àìkún ìkírù o. wọ́n yà dúró ìyàwó rẹ̀ ní dúró ní pé ọmọ ti ń bẹ láwọn ọmọ alákọ̀ọ́kọ́ nù súnà tágbani bìtẹ́ mọ́ sí sábà mọ́ lu suratul ala suratul gọ́síà ṣùgbọ́n wọn náà apadà sí pé fákàrà owó máa tàyà sára min al-Qur'an ọba àjẹ kúlú Allahu lọ kàn rákà alákọ̀ọ́kọ́. tó o sì mọ́ lámọ̀dájú. iná àtọ̀ iná kàlẹ́lẹ̀ kejì ọ̀sá burú mbẹ́ ntọ́ bá ti mọ̀ sáfi kírun sáfi pọ̀ kàfátíà òsìká ṣùgbọ́n kábàrà níbi alákọ̀ọ́kọ́ méje láàṣì níbi ẹlẹ́ẹ̀kejì á ṣe márùn-ún yàtọ̀ sí ìta fi tàbí wá látilẹ̀ ṣùgbọ́n ò ní ṣe kútùbà ò torí kútùbà wà fún ẹ̀ńtọ́ jẹ́ olórí olórí so eléyìí ní ṣókí bá a ṣe ṣe sọ̀láàtì wa òun lélẹ̀. tọ́ ìyáwó láì subhanahu wa ta'ala. ẹ lákèésí bákan náà tó báyọ̀ kápá àwọn sọdún náà rí pé àwọn ìyàwó wa ká mọ chẹ́ẹ̀kì orí wọn o kọ́mọ gbẹ̀hùn tí ó kọ́mọ jẹ́ àfẹ́rí képè wọlé tí ó lọ tí ó lọ wà fi kúrun àbáwọn ọmọ náà so bákan náà àwọn ọmọ wa ká mọ orú aṣọ tá a wọ̀ fún wọn ìyàwó náà torí pé ń sọdún so kọ́mọ bí ó ṣe múra gbogbo àwọn eléyìí nínú tá a gbọ́dọ̀ mójútó nínú ẹ̀sìn wa tó fi jẹ́ pé iṣẹ́ wa ò ní jẹ́ pé ń bàjẹ́ lẹ́yìn ìgbà tá a ti rí ọlá àti yìn tí ń bẹ nínú ààwẹ̀ Ramadan so níbi tí a dúró nípa àwọn ọ̀rọ̀ tí a ní ti síwájú ní síwájú kí ó tó di pé a sin ojú òpó lẹ̀ fáwọn èèyàn láti pè wọlé dáadáa torí pé nù ṣe wa ni pé lọ́dọọdún kọ̀ọ̀kan àmọ́ fún bí ọjọ́ kan lẹ̀ tó pa àdé ẹ̀ ní sìn kankan ìpè àwọn èèyàn ìmọ̀ràn àwọn èèyàn làákẹ́ mọ́ fi gbà irú rẹ̀ lọ́jọ́ òní àwa rọ̀ wá tó bá ti ń sin ojú òpó fún wa orúkọ rẹ níbi tó ti pè ká sì sọ ohun tá a bá fẹ́ sọ ẹ dákun kọ́ máa jẹ́ pé á di ẹlòmíì lọ́wọ́ tí òfin ní ní opportunity àti pè wá tàbá yìí ti pè wá tẹ́lẹ̀ ká farabalẹ̀ gbọ́n táwa ní ọ̀sọ̀ fún wa lẹ́yìn bàtà tọ́lọ́mbá ní káráyè pè wọlé. jazakumullahu khairan ni bí ọ́nìlá subhana àti sí ojú òpó sílẹ̀ báyìí zero nine zero seventy seven seventy one eighteen eighty one àbí zero eight zero seventy five seventy seven eighteen eighty one nígbà tí a sì ń retí pé àwọn èèyàn wa láti ilé ọlọ́run kó jẹ́ kí ọdún ayọ̀ kó débá ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́run kó sì sàánú ẹnìkọ̀ọ̀kan wa ojú òpó ti wà ní sísílẹ̀ báyìí àwa tí a bá sì fẹ́ darapọ̀ mẹ́tò yín ètò wa ètò àlèhódà láti fẹ́ mọ dá sí pẹ̀lú ohun tọ́lọ̀ fún wa nínú àzìkí àkáǹtì nàmbà wa ní Jaiz Bank zero zero zero five one zero three one seven nine nígbà tí a sì ń retí ìpè láti ilé gẹ́gẹ́ bí mo sọ síwájú ojú òpó yẹn ló ń ṣe báwọn náà. ti wà pẹ̀lú wa. ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín ẹ dákun. ẹ dákun ẹ jẹ́ àtẹ̀lé àsọ́lẹ̀ tá a sọ fúnra wa. naam torí pé ariwo yẹn ò jẹ́ kí a gbọ́ o. naam. ọ̀dà nígbà tí ó rí bẹ́ẹ̀ ẹ̀ á ṣe báyìí pé àwọn tó bá lè pè sí orí láyìn wa ti àlèhúdà tí a máa ń lò so ká máa pè sórí ẹ̀ báyìí kí àwọn àfọwọ́mọ̀ kún zero eight one eighty seven ninety nine sixty one eighty nine zero eight one eighty seven ninety nine sixty one eighty nine òun ni a mọ̀ pè sí. naam naam. àgbọ̀rọ̀ yín o. náà bóyá ká tún lọ tíráì àwọn láyìn tí tẹ́lẹ̀ náà ti pè ojú òpó yẹn lọ fẹ́ ṣe bẹ́ẹ̀ ó sì wò wá kí á rí i pé àwọn èèyàn wa láti lé gbà lè ńlá fi fi àsìkò tí ó pọ̀ ọ́lẹ̀. pẹ̀lú pe láyìn ti stúdíò náà à ń lò tẹ́lẹ̀. Ah. zero nine zero seventy seven seventy one eighteen eighty one àbí zero eight zero naam. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. àbí sàtúlá ní sàtì àná. akú ètò akú mọ̀rọ̀ ọdún nípa àlàyé ọ̀láyọ̀. wọ́n ní àwa tí àgbàwẹ̀ lẹ́nìí tá a mọ̀ fáwọn ẹ̀ bẹ̀ tá a lè kalẹ́ yàwẹ̀. báwo lẹ ẹ ti mọ̀ mélòó láwẹ̀ ti ń dà lónìí báwo làwọn ń dà lónìí àṣé ìlú olẹ́wà àwọn tó kéde yẹn àwọn ni ọ̀daràn tó kéde fún ilá ìrósùn so ohun tẹ́ yóò ṣe ni pé lẹ́yìn àwẹ̀ ẹ̀sán àwẹ̀ yọ̀kan yín torí pé àyè kéde pé kò sáàwẹ̀ nígbà bá ti ìrósùn àwọn ni wọ́n dáràn lọ́dọ̀ ọlọ́run so ọlọ́run kọ́ dárí jẹ̀yìn tó bá jẹ́ pé lóòótọ́ wọ́n bá kéde o wọ́n bá kéde lóòótọ́ o ṣùgbọ́n àwa náà ń gbé àwọn ìlú tá ń bẹ wọn ò kéde ẹni tí ó ṣe ń ṣe fúnra ẹni náà. now ajá nẹfisa láti Ṣakí now eh. now wọ́n ní ká lọ sí pẹ̀lú ògo Ọlọ́run ká lọ sí ọpẹ́ ló yọrù fòsìn fùdó lè tó wà ní opposite African Primary School Sango ní ìlú Ṣakí kí ẹ lọ gba tọ́kì one kilo ní ọ̀dọ̀ wọn ajiya nafisa láti ìlú Ṣakí abẹ́lọ́run nínú àánú rẹ̀ Ọlọ́run kọ́másálẹ̀ jẹ́ kí a sọdún ayọ̀ kọ́lọ́run sì ṣe àmójúfò fún ẹnì kọ̀ọ̀kan wa lórí àwọn kùdìẹ̀kùdìẹ̀ ìṣòro eh, wa. láyé studio ní ká mọ̀ pé padà báyìí gbogbo àwa tí a fẹ́ fún wa. zero nine zero seventy seven seventy one eighteen eighty one. Naam. Wàlékún sàlám wa rahmatullahi wa barakatuh. Kọ́mi já àmì òkàdà rà lọ́dà ṣẹ̀fì. Naam naam naam. Nípa ọ̀rọ̀ tó nílò àwọn àṣàkéèsì. Naam. Àwọn obìnrin máa ń sọ pé wọ́n ní owó àtọ́jẹ́ pé akọ ìsìláàmù tó ń lè lò. Naam. Ẹ̀rọ àkókò lẹ́gbẹ̀ẹ́ lọ́dọ̀ ìgbà gbogbo rárá. Naam naam ẹni àwọn òwú kan bẹ tí wọ́n ní ọlẹ́tọ̀ islam ọ̀tako ìyàtọ̀ ń bẹ láàrin a fi òwú di irun àtà fi òwú kún irun tọ́jà pé wọ́n fi kó tí wọ́n fi dì í ní tí ọ̀jẹ́ pé wọ́n jọyìn rẹ̀ mọ́ kó lè bá àjọ pé irun wọn gùn kò sí lè fi ń bẹ̀ ṣùgbọ́n tọ́jà pé wọ́n jọyìn rẹ̀ mọ́ irun ní pé kó lè bá àjọ bí pápá irun wọn ló gùn bẹ́ẹ̀ ó ti kó sínú ìṣó irunkunrun tánàbí ní ọlọ́run ọba pé ibi dandan ọlọ́run kọ́mọ báyìí ní tí ń ṣe bẹ́ẹ̀ àtẹ̀ntì ń bá wọn so. ìdákùnmọ́ láì bàbá wa kádàrá láwọ̀ láti ìlú ṣàpàdé ẹni àlùkùránì látòrí ètò àlèhúdà náà. hello. naam. salaamu aleykum. waaleykum salaam wa rahmatulah. salaamu aleykum. waaleykum salaam. salaamu aleykum. Oh, oh, ojú òpó ni ó ṣe báwọn o nígbà tí a sì tún ní kí a pèsè láyìn lẹ́ẹ̀kejì o zero eight zero seventy five seventy seven eighteen eighty one zero eight zero seventy five seventy seven eighteen eighty one. Naam. Àwọn àlejò ọ̀rọ̀ tó lára. Wàlékún sàlámù àkùlà. Orúkọ yín bí jẹ́ jí ń pè. Ibrahim láti tètè. Naam. Àwọn agbó ọ̀rọ̀ ẹ̀sìn. Naam. Ọlọ́jà àbàrẹ̀ lólérí. Àmín. Ǹjẹ́ kí ni ìdájọ́ fún wa ní lọ́yẹ́ pé ó ti ìṣe ọjọ́ báwọn yẹn yìí pé ọjọ́ báyẹn lọ́dún láì jẹ́ gbòòrò sùn. Láì jẹ́ pé ó ti kílẹ̀ fáwọn láì jẹ́ pé ó ró Ìdájọ́ rẹ̀ náà ni pé olùbẹ̀sùn jẹ́ ni so tọ́wọ́ kí mi tọ́ máa lo sẹ̀ríà ó ní sẹ̀ríà tó ń fún irú ẹni bẹ́ẹ̀ nígbà tá a sì ń lo sẹ̀ríà so n ta kàn sọ náà ni pé olùsẹ̀sí òfin ọlọ́run olùtakọ̀ ọlọ́run àti anabi sallallahu alaihi wasallam ni tó ti yẹ kó túbá kó tó kù ní ayé kọ́mọ́ bàjẹ́ pé yọ ní balẹ̀jọ́ bú ní alikiyama so ní sókí lórí rẹ̀. bra ibrahim láti ìlú tèdè bíọ́nì láì tààlà ẹ̀yin náà ní alukọ̀ránì kan láti ọ̀dọ̀ alihuda tí àwọn ẹrú ọlọ́run kan ní kí á fún a sì tún retí ìpè àwọn èèyàn wa nílé but ojú òpó yẹn a rí i pé nípìnlẹ̀ láti sọ òun ló ń ṣe mànàmáná báwùn ọlọ́run kó mọ́sálá ìsànú ẹnì kọ̀ọ̀kan wa afurasí ọ̀rọ̀ onírun dé yìí náà nígbà tí a gbà wọ̀ fún odidi ọgbọ̀n ọjọ́ tó wá jẹ́ pé torí tó fẹ́ sáfẹ́fẹ́ yẹ̀yẹ̀ bóyá bí ọ̀la lọ́wọ́ amọ̀lọ́dún sẹ́yìn bíi kí ẹ̀yin ràkúnmí sòkòlọ́wọ́ mọ́sálá ìsànú ẹ̀dẹ́kùnrin jẹ́ ká gbogbo àwọn eléyìí ọlọ́run sì fún wa ní chance. irun tó jẹ́ tiẹ̀ gan tó bá pẹ́ ọmọ fọwọ́ járí bẹ́ẹ̀ yìí wọ́n dé ìjó sí i. tó kátó ọjọ́ pé tí wọ́n tún lọ àtàchì nǹkan mọ́ tó ọlọ́run ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa o ọlọ́run ní jẹ́ kó rí wọ́n kọ̀ báwí èyí fi máa ṣe lọ́hùn kọ́ wà nù tí wọ́n mọ̀ fi sọ̀sọ̀ àbí kápá àfi ń soge wọ ọkọ náà tí wọ́n sì ní sọkọ̀ mi kọ̀ǹpléènì à ẹ̀jẹ̀ abẹ́rù o yóò kú bẹ́ẹ̀ lọ́la àdúgbò òfin lẹ̀ o náà ẹ ti wà pẹ̀lú kílẹ̀ pé orúkọ yín àgbọ̀ o. taofik láti Ṣakí. bẹ́ẹ̀ni. naam. ẹ ọpẹ bẹ̀rẹ̀ nípa ṣé aláti kírun ẹ ṣàlẹ sí wúsùbà yàrá rẹ. a ti sọ a ti sọ ẹyin ẹ sínkù ẹni tí ó ṣe kútùbà ẹ bá ti kírun yín tán ó ti parí sọ ẹyin ò ní ṣe kútùbà olórí ìlú ni mo ṣe kútùbà sọ bó ṣe jẹ́ nu. brother taofik láti ìlú saki ẹ lọ sí ọpẹ́lóyè roof roofing food eléyìí tó kọjú african primary school ní ìlú saki ẹ lọ gba turkey one kilo ní ọ̀dọ̀ wọn kọ́lọ́hún kọ́mọ́sálàì ṣe ní ohun tí ó jẹ́ ìbálẹ́jọ́ dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa àwa tí a gbà àti àwọn tí wọ́n fún wa náà brother ẹ lọ sí ọpẹ́lóyè roof roofing food náà ẹ ti wà pẹ̀lú wa. aleykum salaam wa rahmatulah. apẹjọpọ náà ní dáàbò. mo kí o lọ́tọ̀ láti ìlú ìgbò àwọn ọ̀gá rẹ̀. Bẹ́ẹ̀ni mo sì rí i pé ó ṣẹlẹ̀ pé lánàá. Bẹ́ẹ̀ni ni mi fẹ́ dúró mo ń ṣe. Bọ̀tà wá sì bílẹ̀ mo máa ń sọ fún wọn dáadáa kò sọ́dọ̀ fún mi ṣe gbèrè rẹ̀ sí wọn. Wọ́n á ti aṣọ gàrẹ́ bá sí ọdún wọn ṣe wà yẹn sá nítorí náà wọn ṣe aṣọ yẹn ṣé mo fẹ́ bá wọn ṣe ṣé ó bá rẹ̀ tẹ̀lé. Irú àwọn òwò ṣé ọdún Mùsùlùmí àbí ta ni tàwọn fẹ́ràn sọ ọ̀hún. Bí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀. Ẹlẹ́sìn ìbílẹ̀. Òṣìwọ́n ní jẹ́sìn ìbílẹ̀. Náà pé àwọn tó ń jẹ́ bí ta lè pé lẹ́lẹ́bọ̀ àbí. tọ́ba jẹ́ pé mùsùlùmí bá lẹ́yìn nínú òfin ti mùsùlùmí ẹ̀ ní bá wọn ṣe tọ́ba jẹ́ pé lẹ́sìn míì wà ní ìtẹ̀yí ṣe mùsùlùmí ẹ wo náà òwe òfin ẹ̀sìn yín pé kí ló ní ká ẹ ṣe. náà nígbà tí a sì tún retí pé àwọn èèyàn wa kí ọlọ́run kó má ṣàlàyé ṣàwá olóore so zero eight zero seventy five seventy seven. 1881. Now, zero nine zero seventy seven seventy one ọlọ́run àbẹ̀wò nínú àánú ẹ̀ ramadan eléyìí tí ó rọrùn ju irú ti ọdún yìí lọ ọlọ́mọṣáláì jẹ́ kí ó tún bẹ́ẹ̀ nìkan kan wáyé àwa ń bẹ lọ́wọ́ nínú àánú rẹ̀ náà irú ramadan náà ṣe ń da sórí lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀sáàsù wa tí wọ́n sọ fún wa lẹ́ẹ̀kan ọlọ́run wọ́n ṣàlàyé jẹ́ kí corona virus gbogbo àgbáńlá ọlọ́run bá ní yanjú ẹ̀ síbi tó bá rọrùn ọlọ́run bá ní yanjú ẹ̀ síbi tó bá rọrùn àwọn tí wọ́n lùgbàdì àmúdínẹ́ ọlọ́run bá wa fún wọn lálàáfíà o àwa tí ọkàn ọlọ́run dákun mọ́jọ ọkàn wa. a retí. zero nine zero seventy seven seventy one eighteen eighty one Naam. Naam. Naam. À ń gbọ́rọ̀ yín. Wàlékún sálá ọ̀rọ̀ àti lábàtà. Naam. Umar Abdullahi láti Ṣakí. Naam. Naam. Naam. Táìmù. Naam. Ká tó wọ. Naam. Àwọn afẹ́ fún mi pa owó irú ọ̀sà fẹ́ wáyé. Naam. Báwo ni ká ṣe máa wá Naam naam naam. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ wọ́n ní àsìkò wo ni a lè kírun ìdì yẹn nígbà tí oòrùn bá ti rárá ìyọ̀dẹ́ ìdè dáńtà àwọn fi tẹ́lẹ̀ láti bóyá bí aago méje àbọ̀ àbá aago méje gan ó ti tó kí láti lo yẹn lọ. Wọ́n á ní bákan náà àwa tá a jẹ́ díẹ̀ alẹ́ àti mọ́ wọ sọ́ọ̀kì wípé báwo láti àti sàlọ́ alákàtó wa báwo láti ṣe masuhu rẹ̀ eh, torí pàtàkì wàá fẹ́ sàlọ̀ aláàmì pàtàkì wàá sàlọ̀ ká tó wọ̀ àní bùkátà ti ká bọ ọmọ orí ẹsẹ̀ wa orí rẹ̀ láàkàn fi ọwọ́ pa nígbà tí a bá fẹ́ sàlọ̀ àlá kì í ti pàtó fomi pa ìsàlẹ̀ sọ́ọ̀kì yẹn àbí ẹ̀yìn ẹsẹ̀ mọ́ déédéé orí ẹsẹ̀ wa gangan nìkan ibẹ̀ ni a kàn fi omi a fi ọwọ́ a fi pa so eléyìí ni ó ti wà nípò pé. jazakumullahu khairan umu abdullahi láti ìlú Ṣakí ẹ bá lọ sí ọpẹ́ kilo ní ọ̀dọ̀ wọn so wọ́n ní ẹ̀rọ ọlọ́run kan ló ní ká fún yín. aleykum salaam wa rahmatulahi. nurudin láti ṣaki. nurudin láti ṣaki. ẹjọ jẹ ọwọ súnà láti fi ẹsà rẹ. wọn sọ ọwọ súnà láti láti ṣe kí ni àgbọ̀rọ̀ yín àfa ànúrí láti ṣàkí o wọ́n kàn ní ìjọwọ́ súnà láti fi jẹ sàárì àbí kìnnì kan àgbọ̀rọ̀ yín. zero nine zero seventy seven seventy one eighteen eighty one ni nọ́mbà tí a sì ń pè sí àbí zero eight zero seventy five seventy seven eighteen eighty one. naam ìpèníjà ìpè o naam hello. naam naam. wa aleykum salaam wa rahmatulah wa barakatuh. wọ́n ah. fẹ́ràn kan nìyẹn. pé tá a fi ọwọ́ méjèèjì pa eh, kò sábúrú bí pé ọwọ́ méjèèjì la fi pa ẹsẹ̀ alákọ̀ọ́kọ́ but orí ẹsẹ̀ yẹn la fi pa á sì lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni àìsí ẹsẹ̀ méjèèjì at once gẹ́gẹ́ bá a ṣe mọ́sálọ̀ alánà àní fẹsẹ̀ méjèèjì pé àwa fọwọ́ ọ̀tún fọ ẹsẹ̀ ọ̀tún àfọwọ́ òsì fọ ẹsẹ̀ òsì èmi ò tí ì rí eléyẹn kà á sì ẹsẹ̀ ọ̀tún á sì ẹsẹ̀ òsì kọ̀bá wa jẹ́ pé ọwọ́ ẹyọ kan la fi pa déédéé kọ̀bá jẹ́ ọwọ́ méjèèjì ṣùgbọ́n kọ́sá jẹ́ pé ibi tí wọ́n ní ká pa ìbẹ̀ ni a pa sọ. So, kí afọwọ́kùn pe nọ́mbà yìí tí àwọn yẹn ń rọ́ nípe sí síta. tọ zero eight zero thirty four seventy nine seventy two thirty òun nọ́mbà tí a tún pèsè lọ́wọ́ lọ́wọ́ báyìí zero eight zero thirty four seventy nine seventy two thirty. umar abdullahi tí wọ́n pè tẹ́ǹsì a ní kí wọ́n lọ sí ọpẹ́lọ ẹrú frozen food láfíríkà láti lọ gba tọ́kì one kilo níbẹ̀ náà. naam. alo náà. àdúgbò. ẹ sọ sà ǹjẹ́ àdìsí kan wà tó sọ pé ká tẹ̀lé olórí wa gẹ́gẹ́ bí mọ́ mi. orúkọ yín láti bọ̀lẹ́ sí pé. torí wọ́n sọ pé ìmọ̀ọ́mù ti kí òun. ìmọ̀ọ́mù àwẹ̀ rẹ̀ ti dá tó àwọn èèyàn gbẹgbẹ àwẹ̀ naam àwọn tí yóò gba àwẹ̀ àwọn àti ìmáàmù ni wọ́n jọ mọ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀ sọ̀rọ̀ tẹ́ ti pè alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹ̀sà kí ẹni tí wọ́n náà dìísì kan wà tó ní ká tẹ̀lé olórí á wàá pé báwo ni áyárákì olórí ṣe rí torí pé olórí mùsùlùmí gbogbo nàìjíríà tí pẹ́sẹ́ǹtì gẹ́ńbẹ́ lábẹ́ rẹ̀ sultan sokoto ni tọ́jú pé gbogbo ìmáàmù náà wọ́n jọ tẹ̀lé torí pé wọ́n ní àwọn ẹ̀jẹ̀ àwọn tí wọ́n ń delegate tọ́jú pé wọ́n jọ ń ṣe meeting pẹ̀lú àwọn èèyàn yẹn bàbá fẹ́ da ẹ̀sìn rú bẹ́ẹ̀ náà láti gbé tíṣọ̀ kan fi bẹ̀ ní àárín wa alukuran tó wá láǹgbà tó ní ká tẹ̀lé ọlọ́run ká tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ká tẹ̀lé olórí ọwọ́ ni ṣùgbọ́n nígbà di fanfa ẹ dá ọ̀rọ̀ ní padà pé ǹjẹ́ ohun tó lórí fẹ́ ṣe yẹn sallallahu alaihi wasallam tẹ́wọ̀ bá ṣe déédéé ẹ so bẹ́lẹ̀ ṣe jẹ́ nìyẹn. orúkọ yín. orúkọ yín àti bíi jẹ́tí ń pè láti ṣákí ájá ní ọ̀ràn ti da orúkọ wọn tó ti yé ni àrí pé irú àwọn ọdún bẹ́ẹ̀ ó lè mọ̀ kéde gan so yóò jẹ́ paralẹ̀ so ó ṣe jẹ́ nù. naam naam. wa aleykum salaam wa rahmatulah wa barakatu. láti Ìgbòho. na wọ́n ń sọ́dọ̀ akéwìn òfin tọ́kì sí ọdún lọ́la náà àwọn olùhómù mùsáwórìdà náà ni wọ́n ń pè báyà rún tí àfáàyàn náà fẹ́ bèrè nìyẹn so kò sí aburú ńbẹ tó bá jẹ́ pé a ensure pé ibi tí wọ́n ti kó ẹran yẹn wá ó jẹ́ orílẹ̀-èdè àwọn kèfèrí tó bá ti jẹ́ orílẹ̀-èdè alukitab so a lè jẹ́ so bí ìdájọ́ táwọn afáàmù wa lórí rẹ̀ nìyẹn orúkọ yín láti ìlú gbòó Rashida láti ìlú Ìgbòho. Bẹ́ọ̀nìlá ìtàlá ẹni Ismu Muslim kan láti ọ̀dọ̀ wa, Rashida láti ìlú Ìgbòho sísun mùsùlùmù kan bẹ fún yín láti ọ̀dọ̀ àlèhúdà. bákan náà lórí ọ̀rọ̀ tọ́kì yẹn ra mọ̀ pé lẹ́yìn àwẹ̀ náà kálukú ń jẹ́ ká máa bẹ̀rẹ̀ pé sílásìkò ọdún bá sì lè jẹ́ tó bá jẹ́ pé ta mọ̀ pé ìlú tí wọ́n ti kó wá kìí sí ìlú àwọn ẹlẹ́bọ bẹ́ẹ̀ ni la lè jẹ́ lẹ́yìn lásìkò ọdún náà. naam waaleykum salaam wa rahmatulah. orúkọ yín. mọ́mí àbíbù láti ìlú gbòó náà. wọ́n ní ìjọba òkè kẹ́ni tó máa ń ṣe menstruation kó lọ sí ìdí ní ọjọ́ ọdún náà àníbi sọ̀rọ̀ sálàm kẹ́ pàṣẹ gan ni pé gbogbo ẹni tí bá tún ṣe nǹkan oṣù náà káwọn ní ọjà dé kún ọ lọ sí ìdí òun ọkọ̀ wà ní dúró sáàrin ìdí gangan yóò dúró sí ẹ̀gbẹ́ kan òun náà mọ̀ gbọ́lọ̀ tóbi láti bẹ́ẹ̀ pé wọ́n kábírù lá alàmà àdákùn wọ́lá àlàkùn tashkurun so ìyá. Habib láti ìlú gbòho àwọn náà ní sùnmùsùnmù kan láti ọ̀dọ̀ àlèhúdà. naam. alo. mọ́mí ahmed láti ṣakí náà. ẹjọ́ tábà fẹ́ kí irun yìí ti wá lọ́nà. náà táìmù ra lè kí. a ti sọ pé láti nǹkan bíi aago méje lọ a ti lè kí irun ìdí wa láti bíi aago méje lọ a ti lè kí. pẹ̀lú ọlọ́run kí wọ́n lọ sí ọpẹ́lẹ́ yẹrù fún òsín fún mọ́mí ahmed láti ló ṣakí kí wọ́n lọ gba tọ́kì one kìlò kẹ́ ní ọ̀dọ̀ ọpẹ́lẹ́ yẹrù. naam jazakumullahu khairan naam náà fún àǹfààní àwọn tí wọ́n bá bẹ́tò yóò sì máa tẹ̀síwájú lẹ́yìn Ramadan náà. tó account number wa zero zero zero five one zero three one seven nine. náà bẹ́tò yóò sì máa tẹ̀síwájú fún àwa tí a bá fẹ́ ṣe ìkúnlọ́wọ́ náà. a kò lẹ́gbẹ̀ẹ́ rédíò wa ìpè yìí ti wọlé àti gbé náà wa aleykum salaam wa rahmatulah wa barakatu. mọ́mí abdulsalam láti lu Ṣakí náà. eléyàn náà ń ta ní bùkátà sí ni pé kárípa ṣèwádìí pé ṣé kìí ṣe òkú ẹran ni wọ́n kó wá fún wa tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ torí pé àwọn ìlú kan mẹ́tọ́ pé àwọn ìwúlẹ̀ jẹ àwọn èpo bí àwọn pàmò ẹran ẹ̀tọ́ pé àwọn kẹ̀mọ́ síbẹ̀ láwọn kùkù ń dìyẹn ọ̀sá burú tọ́ba ti jẹ́ pé a rí àrídájú rẹ̀ bẹ́ẹ̀ tọ́ba jẹ́ pé àwa rí iná ẹ̀ta gbẹ́ntó kó wá fún wa ní báyìí báyìí lórí tàbá sí mọ́mí abdulsalam láti ìlú Ṣakí ẹ̀yin náà lọ sí ọ̀pẹ́lẹ́yọ ní frozen food ẹlọgba African Farmers School ní ìlú Ṣakí ẹlọgba tọ́kì one kìlò níbẹ̀ àwa tí a bá tún fẹ́ kéèké yóò sì tún mọ tẹ̀síwájú gẹ́gẹ́ bí a sọ fúnra wa nígbà tí Ramadan bá lọ tán àkáǹtì nàmbà wa ní Jaiz Bank zero zero zero five one zero three one seven nine. láfikún náà torí pé nù tí a gbé lọ́wọ́ tí a sì ti ń ṣe láwọn oko kọ̀ọ̀kan àwa tá a ní àwọn aṣọ torí pé àwọn tí ò jẹ́ mùsùlùmí náà wọ́n ń sa àwọn sẹ́yìn láwọn ìgbèríko a máa ń lọ síbẹ̀ tá à ń kó aṣọ lọ fún wọn so tábà kó fún wa a ní di bùkátà sí àwọn eléyìí náà báyà láṣọ ọkùnrin àbí aṣọ obìnrin láwọn ọmọ ìyá wa tẹ́lẹ̀ míì ṣe yorùbá àbí yorùbá tí wọ́n ráṣọ wọ̀ àrò ọ̀nà tá a gbà ṣe dáwà fún wọn tí a ti ń ṣe tipẹ́tipẹ́ lélẹ́yìí náà ọlọ́run la títí ọjọ́ júmọ̀ tí a tún mọ̀ pàdé orí àkọ́tún ètò yìí tó سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الهك ليظهره على دين كله وكفى بالله شهيدا يا رب إن الهدى هداك آوايا تك نور تعدي بها من تشاء تك نور تعدي بها من تشاء